والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف شيخ الإسلام ابن القيم رحمة الله عليه وعلى السامعين فصل وكان من هديه صلى الله عليه وآله وسلم أن لا يدخل في صوم رمضان إلا برؤية محققة أو بشهادة شاهد واحد كما صام بشهادة ابن عمر وصام مرة بشهادة أعرابي واعتمد على خبرهما ولم يكلفهما لفظ الشهادة ولا نبي صلى الله عليه وسلم ìlànà rẹ̀ ní pé kì í bẹ̀rẹ̀ sọ́ọ̀mù Ramadan àyàfi pẹ̀lú rírí oṣù ní rírí ètò dájú tó fi ní lọ́kàn balẹ̀ tó bá rí oṣù gbaná lànà bí sallallahu alaihi máa ń bẹ̀rẹ̀ gbígbà oṣù Ramadan èyí tó gbà lérò ń bì ní pé inú kọ́ ànábì fúnra ara rẹ̀ lórí oṣù àbí kí ẹlẹ́rìí kan ṣoṣo sọ pọ̀ ńrọ́sù tẹ́lẹ̀rìí ẹyọ kan bá ti sọ pọ̀ ńrọ́sù anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn máa ń gba àwẹ̀ Ramadan ó ti ṣẹlẹ̀ rí lábẹ́ eléyìí tó bá lóun fẹ́ sampo wọn àbí bẹ̀rẹ̀ àwẹ̀ rí pẹ̀lú ìjẹ́rìí Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ti dá nìkan rọ́sù rí tó sì wàá sọ fún anabi sallallahu alayhi pọ̀ ńrọ́sù sallallahu alaihi wasallam anábì ṣe sọ̀hún ó sì pa àwọn èèyàn láṣẹ fún ọ sí. ìgbà míì gan kìí pé Ibn Umar lásán ó ṣe sọ́ọ̀mù Ramadan pẹ̀lú ẹ̀rí lárúbáwá aróko kan ó sọ sallallahu alaihi ǹjẹ́ o sì jẹ́rìí pé ni mo ṣe arákùnrin ní bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam ń pàṣẹ kí wọ́n sọ èèyàn pé wọ́n ti ọ̀ tó bá di lọ́la sọ́ọ̀mù Ramadan náà bẹ̀rẹ̀ fọ̀fọ́ wọn sọ́ọ̀mù náà ó ṣe sọ́ọ̀mù àwọn èèyàn náà sì ṣe ọ̀sọ́ọ̀mù torí rẹ̀ ìròyìn táwọn méjèèjì mú wa anábì sallallahu alaihi wasallam ń gbà wọlé ìgbà tí ẹ fẹ́ jíṣẹ́ pẹ́ rọ́ọ̀sù fún mi ẹ jẹ́ níjẹ́ pẹ́ ń jẹ́rìí níwájú adájọ́ kò sọ pé kó jẹ́rìí bẹ́ẹ̀ ọwọ́ pé arọ́ọ̀sù sẹ́yìn kí sẹ́yìn wọn fẹ́ jẹ́rìí níwájú adájọ́ wàá fi Allahu búra pé nǹkan tí mo fẹ́ sọ yóò dodo ni bó sì ṣe ṣẹlẹ̀ ni ṣùgbọ́n kò sọ pé kó búra eléyìí túmọ̀ sí wípé alqawlu fi ru'yatil hilal. من باب الرواية لا من باب الشهادة ọ̀rọ̀ tó jẹ mọ́ rírí oṣù tábà bẹ̀rẹ̀ Ramadan ọwọ́ abẹ́ àríwáyà ni kọ̀ wa kọ̀ wá abẹ́ jíjẹ́rìí torí gbígbà wa kò bùkátà òǹkà kátó dípá gba ọ̀rọ̀ yẹn wọlé ṣùgbọ́n tó bá ń pè é fẹ́ lọ jẹ́rìí ni ẹ̀rí èèyàn kan kò tó o ẹ̀rí èèyàn kan ò tó torí ẹ̀ láti máa rin nínú òfin ṣẹ̀ríà nígbè tá a bá rẹ́ni méjì jọ ajẹ́rìí sótó kẹ́ni tí ó mú ọ̀rọ̀ wá kẹ́nìkan jẹ́rìí fún un kóun tún fi ọlọ́run bá búra pèsè ìbúra yẹn lè dúró in place of the second person torí pé èèyàn gbọ́dọ̀ pé.

àǹbùkátà nọ́mbà torí ẹni alimami al-Baji rahmatulahi alayhi nínú tírà rẹ̀ al-Furuq wọ́n ṣàlàyé fún wa níbẹ̀ pé ǹjẹ́ rírí oṣù Ramadan ṣé min babi riwaya ni àbí min babi shahada ṣé ń bẹ nínú nǹkan tó bá gbígbọ́rọ̀ wá lọ ni àbọ̀ bá ìwà jẹ́rìí níwájú lọ. sábà ní ọba gbígbọ̀rọ̀ wá lọ èyí túmọ̀ sí pé ńgbà tọ́lọ́run bá bá ní kí wọ́n rí oṣù kò bùkátà láti lọ sọ níwájú adájọ́ gbàtọ́lọ́run bá sì kọ́pọ̀ oróṣù kò bá jẹ́ wájú adájọ́ náà ló ti fẹ́ sọ bùkátà láti máa fọlọ́run bá búra àbí òye wa so wala yushtaratu li dhalika al-adad kìí sì ṣe condition rẹ̀ ní kéèyàn tí ó sọ kó pé méjì mẹ́ta èèyàn kan ti tó tá pè ní rìwáì eléyìí lọ́dọ̀ èsì pé kéèyàn pọ̀ téèyàn kan bá ti rí òtútù but bishop kẹ́ni tó rí ọ jẹ́ mùsùlùmí bidali sábà pé bí n bá bẹ̀rẹ̀ wáyà ní káfíìrì kan lè gbọ̀rọ̀ wá ní ìsìnkọ́lá ànábì sọ̀rọ̀ láyé ànábì káfíìrì sì lòun ọwọ́ à ń sọ fún wa ní ìsìn ikú ànábì sọ̀rọ̀ kó sí ń dàbí sí àbí ẹ̀yẹ wa torí kò sí ń tọ́sọ̀nù tá a rí gbà lọ́dọ̀ àwọn mùsùlùmí tó fi ájọ́ pọ́dọ̀ káfíìrì láàmú wa sí. tọ́ torí Ibn Qayyim ó ṣàpèjúwe fún wa kẹ́ bó ti ṣe jẹ́ mímbàbí rìwáyà tó jẹ́ mímbàbí ṣahádà tó tó bá pé mímbàbí ṣahádà ni ànábì bá ti gbẹ nìkan wọlé kọ̀ bá pé kí wọ́n pé méjì. tába wá wá oṣù títí táàrí ó sì ń bẹnu nǹkan tó yẹ káwọn èèyàn máa ṣe alẹ́xtẹ́sáàbù ilọ̀lọ́hì fi àbí alẹ́xtẹ́sáàbù alọ́lọ́hì fi kí wọ́n máa wá ládàá rẹ̀ lọ́dọ̀ allah ike tó bá ti di. alẹ́ ọgbọ̀njọ́ oṣù sàbẹn tó ṣeéṣe kọjá alẹ́ àkọ́kọ́ oṣù ramadan yẹtẹ̀rọ anasul hilal àwọn èèyàn jọ máa wá wọn máa jọ sòkájáde ká máa wá ládàá ṣíṣe ẹ̀sìn bá ń fẹ́ ká ṣe àjọjáde àmọ́ eléyìí túmọ̀ sí pé a wá oṣù. ẹni tó bá wá nǹkan ni wọ́n lè sọ pé ó rí o ni wọ́n sì lè sọ wípé kò rí unlike ẹni tí ó bá kí ni ó ṣẹlẹ̀ sóun ẹni tí ó bá kò lè rí sòṣùgbọ́n ni wọ́n sọ pé mo wá ẹ̀yìn rí ọ̀rọ̀ yẹn bá làákà ìmù àmọ́ ẹ̀yìn rí láì wá ọ̀rọ̀ àwọn tánu àwọn aláìpé orí ẹ̀yìn rí láì wá ọ̀rọ̀ àwọn aláìpé orí ni torí di eléyìí tó bá ti di òru tó yẹ kó jẹ́ ọgbọ̀njọ́ ṣàbẹ́n tó sì ṣeéṣe kó ìjọ òru nínú oṣù ramadan àwọn èèyàn máa ń ramadan gé kurukuru àbí ẹ̀sùn òjò ọba bojú sánmà kò jẹ́ ká ní àǹfààní àti màbóṣù ti lé àbí ò tí ì lé akmala iddata ṣàbẹ́n thalathina yawman anabi sallallahu alayhi wasallam yóò wá sọ pé tá ṣàbáàn yóò pé ọgbọ̀njọ́ tẹ́lẹ̀ a rò pé yóò tán sí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ni ṣùgbọ́n ṣe tá àti róṣù yìí a jẹ́ pé ṣàbáàn yóò pé ọgbọ̀njọ́ tí ṣàbáàn bá ti wá pé ọgbọ̀njọ́ a jẹ́ pé ọ̀la kò ní jẹ́ Ramadan níjọ́ ni Ramadan náà ọ̀túnla nígbà tá a bá sọ pé ṣàbáàn yóò pé ọgbọ̀njọ́ a pé jọ́ta pè ní ìjọ ọgbọ̀n nínú oṣù ṣàbáàn yẹn tóòrùn Ama yìí pé ti di òru àkọ́kọ́ nínú oṣù Ramadan automatically láì sí fanfa kankan ya jebe bá yá jẹ́ bẹ́ẹ̀ yẹn adékọ́jọ́ yẹn lábẹ́rẹ́ sọ̀láàtú àtẹ̀ràwíyẹ̀ so eléyìí túmọ̀ sí pé àwọn ọ̀nà méjì yìí iná là nàbì sallallahu alayhi wa sallam ló ti fi kalẹ̀ fún wa ó sì ṣàlàyé rẹ̀ ó sì tún ṣe ó hù níwà eléyìí òun náà nìkan tó sì yẹ kí àwa mùsùlùmí ká mójútó. gbà tó sọ pé la tasumu hatta taraw wala tuftiru hatta taraw fa in ghumma alaykum fa akmilu al-idda ẹ ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sọ́mu Ramadan ṣáájú kẹ́ tó rọ́ọ̀sù ẹ ò gbọ́dọ̀ mú sọ́mu Ramadan náà wá sópin síwájú kẹ́ tó tó rọ́ọ̀sù tí oṣù bá pamọ́ sí yín tẹ́ ajẹ́pẹ́ ẹ̀ka fún o tó bá tó níbẹ̀rẹ̀ ní kíláàkà ṣàbán yóò pọ́gbọ̀n jọ adékejọ́ tó tẹ̀lé ọjọ́jọ́ kìíní nu Ramadan tó bá ti Ramadan náà la ti ń gbà lọ láwa rọ́ṣù níparí rẹ̀ kíláàsì àkà Ramadan yóò pé ọgbọ̀njọ́ ajẹ́ ìpè ìjọ́ tó tẹ̀lé ọgbọ̀njọ́ yìí ni ó jẹ́ yawmul awwal min Shawwal tí ó jẹ́ ọjọ́ ọdún tòkí á ló lé ń kí ló lé ń kò sí ní tó lé torí de lóye kí ló wá dé tó fi jẹ́ pé ìsáábì lẹ́yìn lọ́ọ́ ṣe ẹ̀ ń tẹ̀yẹ̀rìn ẹlẹ́fífẹ́ mọ́jọ́ tí Ramadan náà bẹ̀rẹ̀ irọ́ lásán. ẹ̀yàn kí nǹkan méjì ńlá anábì àṣẹyàn kẹsẹ̀ kẹrọ́sù àbí kẹkàjọ. sọ àmọ́ pé à ń calculation à ń wo yanrìn à ń wo fálàkì àwọn àwọn akínníkan irọ́ lásán. mẹ́rin pé yéésù ni wọn máa wọ fálákì fún àbí òye wa ṣé bá wọn ṣàkíyèsí ọ̀nà méjì tí Ànábì sallallahu alaihi wasallam ní ká gbà yí báyìí ṣé hundred percent a lè gbé bẹ́ẹ̀ ní oṣù òlé ní ìjárì sálẹ̀ sọ bẹ́ẹ̀ rárá o possibility kó lé wà ṣùgbọ́n wọn bò fi hàn wá táwọn apàtà ti ṣe náà. àti àtìsẹ́ mọ̀nà sèmánà bí tọ́lọ́mọ bá fẹ́ sìn iná lọ sọ fún akébá ṣe máa ṣe nu bẹ́ẹ̀ bá ti rọ́ọ̀sù o ẹ̀ka àjọ kọ́kọ́ o ayégbèjọ tẹ̀tẹ̀lé yọ jẹ́ Ramadan onídìgẹ́ni kan máa yọra rẹ lẹ́nu kọ́ máa tẹ́ra rẹ jẹ́ kọ́ ẹjọ́ tà ẹjọ́ bá ẹ lè wo oṣù tó wà lójú sọmọ yẹn ṣé oṣù àbí oṣù kékeré nígbà tá a dilẹ̀ ìgbà gbẹ́sìn lọ wò torí pé ìwà àti gbọ́yé ó ti fi hàn wá pé kò bá ni ní níjọ́ kẹ̀ńlá kò bá ni ní níjọ́ kẹ̀ẹ́dógún àwẹ̀ tá à ń gbà ó ṣe déédéé àbí ó ṣe déédéé ó ṣe déédéé torí pé dáná fi sọlá sára ní ká ṣe táàbà arósùn náà láti ṣe o. kò sí wá sí níbì kan lákọọ́lẹ̀ wípé hàn ibì kan wọn ti lè rósù o ibì kan wọn ò ti lè rósù kò sí dábàá kó àwọn ìlú kan là yá bá mi sẹ́kì bẹ́ẹ̀ nìkan ti gbọ́dọ̀ rọ́ṣù ní Zamfara ní Gusau nìkan ìlélà ìbìkan àbí òye wa ní Sokoto ṣé àwọn ìlú tiwa wọ́n ti wá káńsù ojú sẹ́mà tiwa pé àwọn ò lè rọ́ṣù à ń ṣe ń mi irọ́ lásán àwọn ń ṣe ń mi because a lè rí ní the second day ó sì kọ́ mọ̀ nípa ní day gbogbo ọjọ́ yòókù náà ojú sẹ́mà wọ̀ ọ̀tá láì mú sọ̀kí wọn ló dé lóbi wọn sọ pé the fourth day wọn ti báńdì ọ̀dọ́ tiwa wọn máa pe kìnnì kan kánò sí wọn rí gòsò sí wọn rí zaria sí wọn rí ẹyin sí pé saki sí wọn rí ògbómọ̀ṣọ́ sí wọn rí èkó sí wọn rí òṣogbo sí wọn rí. ìyàtọ̀ wà pé àwọn ń wá ẹni tó sì wá ó súnmọ́ kó rí àwọn èèyàn wá ẹni tí èsì wá kò súnmọ́ kó rí. kò tí ẹ lè rí torí ẹ yàtọ̀ tó wà nù ó tún abanilọ́kànjẹ́ púpọ̀ ipe ìfẹ́ ẹnu àtagídí ṣe ń bá àwọn èèyàn jà nínú ìgbésí ayé wọn tí òjò wọn rọ́nà lọ wọ́n tún gbé wọnú ẹ̀sìn ní yorùbá level ìfẹ́ ẹnu yorùbá afẹ́fẹ́nu darí àti agídí burúkú ọ̀nà tá a gbé gbanu wọ́n tún gbé wọnú ẹ̀sìn ní yorùbá lẹ́wù ẹ̀rí pé kí ṣàbàn tó parí wọ́n ti wọ́n ìjọba aláwọ̀ fẹ́ ra ṣámú o àmọ́ ibi tán ti ra ṣámú náà. ààrí ààrí àti mà kọ́dà kìí ṣèdè yorùbá sá kìí ṣèdè haúsá sá kátó apé lárúbáwá lọ́nlọ́ tọ́ èyí ìjọba àwọn péjọba làwọn fẹ́ ẹ ti róṣù ẹ láti mú déètì ń déètì báwo nítorí tọlọ níbo wọn ti máa mú déètì náà rí nígbàdàn ṣé ibìkan wà sẹ́kẹ́ máṣá Allah lápọ̀tẹ́ lábílá sẹ́tì mú déètì wọ́n yí koto ni. tòǹtòrí délé ẹ̀sẹ̀kọ́ ẹ̀ ti pàdé ẹyin lè máàmù lè máàmù mú déètì fún ta ni. báyìí fáwọn mùsùlùmí ni ọ̀nà méjì tí anabi sallallahu alaihi wasallam sọ pé àti máa bẹ̀rẹ̀ Ramadan nínú Ramadan kó pé ọgbọ̀njọ́ làákín ṣé ojú lásán ó ṣe rọ́ṣù níjọ́ tó bá lé àbí ò ṣe rí náà àmójú wọn gbádùn dáadáa o because rírí tíjọ́ kejì àtijọ́ kẹta ó yàtọ̀ sí tíjọ́ alákọ̀ọ́kọ́ o alákọ̀ọ́kọ́ máa gidigidi kìí sì pẹ́ jọjọ tó bá lé kò lè pẹ́ jọjọ parẹ́. ó sì máa ń wẹ́ gidi torí ẹ̀ làwọn olùmọ̀ nípa fẹ́k láti ayé john náà sọ pé ẹni tí yóò sọ pé òun rọ́ṣù á rí i pé ó mú ní ríran kò ní jẹ́ ẹni tójú rẹ̀ máa ṣe bẹ́lúbẹ́lú ẹ̀rú sì ń bà wá kọ́wọ́ jẹ́ pé òwú tẹ́ẹ́rẹ́ ni ó lé sí rẹ̀ tí ó rí tí ó lérò possibility rẹ̀ wà. torí kébí ṣe máa ń tẹ́rẹ́ náà nù jọ yìí tó ń torí di eléyìí báyìí kèésì ṣe dandan kéèyàn méjì orí torí pé àlè sọ pé ah ǹṣe bẹ lójú báwo ti jẹ pé wọn nìkan lórí fadlullah yu'tihi man yasha ó ṣe ṣe kẹ́rẹ́ pò ń lọ́lọ́run orí kò eléyìí kò sì wàhálà gbọ́dọ̀ rí dájú pé ó ṣe eléyìí jẹ́ báwọn bẹ́ẹ̀ láti wá pa ṣàbàn gbàtà òwò jọ ṣàbàn wọlé what are we going to count wàláì máa nà dìrì fa kíláàkà ok otu wo láwa ní ìsinari bá a ní ro ẹ̀rí ìgbà mẹ́rin oṣù wo kì í wo Rabi'u Thani masha Allah date. àwọn kan sọ pé twenty seven twenty eight ọ̀rọ̀ orúkọ là ń sọ twenty seven kò sọ̀rọ̀ mi pé nígbà twenty seven kọ́ máa kó lu tọ̀ gbogbo eléyìí nìsín ẹ̀rí ní february kọ́ọ̀lẹ́nu wahidan sá eléyìí lẹ́rìí pé tọ́ àwọn èèyàn ń ṣèyí méjì ń parẹ́ torí pé ni wọ́n kà kún ètí bá ti ń gbowó oṣù ní fi ń gbà sá etí sì ń lọ sùkúù ni wọ́n fi ń kájọ́ àwọn tí ń dájọ́ mo rò pé yé ni wọ́n fi ń kájọ́ tẹ́lẹ̀ ìjẹba àlìmà àlìmà ike shaban twenty nine gan lọ wà lọ́sàn-án òní òru rẹ̀ ni òru tòní ní táàtì táàfin máa wá oṣù Ramadan lópin ìgbà táwọn ọba jẹ́ni tí ń wá tí ń wá ìbẹ̀rẹ̀ oṣù wípé ṣé ṣàbán ti bẹ̀rẹ̀ kìí ṣe ṣàbán nìkan torí pé àlè mọ̀ pé ṣàbán bẹ̀rẹ̀ kámẹ́sà ti ṣe láì jẹ́ pé a wá ìgbà wo lóṣù rọ́jàbù gan bẹ̀rẹ̀ mo rò pé yé wa tó a ti lè mọ̀ gbà wo ìní rọ́jàbù bẹ̀rẹ̀ tá a bá wá gbà tí jùmọ́dà àkírà tó ń bẹ̀rẹ̀ àlèmọ́tì jùmọ́dà àkírà àbíká àmọ́ jùmọ́dà wúlá kúrò pé yé wa kí á ṣe kí tí Ramadan bá tó adé ẹ máa wojú sánmà ọ pé pé tí ó síwájú Ramadan wò lẹ wojú sánmà irọ́ lásán kúrò pé yé wa ìgbà àjò káàárì kaná kí ńgbà tí Ramadan bá wà bọ̀ ní kálukọ́ wa di sheikh tí wọ́n wo sánmà wọn ò lè rí nǹkan kan torí wọn ò mọ̀ bí ṣe máa lé fa sọ eléyìí ìjẹba àwọn tọrọ lè rí oṣù jọ kẹta àbóṣù tí ń tán lọ kó o ti lé <laughs> ìyàtọ̀ láàrin oṣù tí ń tún tán lọ àti tí ń lé sọ eléyìí jẹ bó ṣe jẹ mẹ́ọ̀ eléyìí jẹ ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam fi sílẹ̀ fún wa. tán ọjọ́ tí àwọn àwòrán ipò ṣeéṣe kọjá Ramadan táàrọ̀ arusu yẹn anabi sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa láti gbà wẹ̀ ń bẹ̀ o yẹn ni wọ́n ń pè ní yọmú shek ẹnikẹ́ni tó bá sì gbà nínú anabi sallallahu kí ah, ń gbìyànjú láti kí nǹkan kan lọ nínú torí n anabi sallallahu alaihi ni ó ṣe náà ti ṣe yẹn kí gbà méjì nípa ló tilẹ̀ jẹ́ pé a rí apá kan nínú àwọn olùmọ̀ táwọn wòye pé a lè gbà a lè gbà sọ́ọ̀mù yọ̀ọ̀mù ṣẹ́k ṣùgbọ́n ètò ọ̀dọ́gba jù ní pé àní gbà àní gbà rárá. ṣáájú kí rọmọdánù tó dé àwẹ̀rọ̀ gba sọ́ọ̀mù ọjọ́ kan àbọ́jọ́ méjì tó ká ní bisalòlá àti sílẹ̀ ńkọ̀ fún wa la tuqaddimu rọmọdánù. بصوم يوم أو يومين إلا رجل كان يصوم صوما فليصم أو gbọ́dọ̀ ṣe sọ́ọ̀mù ọjọ́ kan àbí méjì ṣáájú Ramadan àfẹn tó bá yẹ pé ó ti máa ń ṣe bẹ́ẹ̀ sọ̀tà gbé àwọn sọ́ọ̀mù kan ló máa ń ṣe bí asọ́ọ̀mù anabi Dawud alayhi salam ó gbàjọ́ kan ó fi jọ́ kan lẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́yìn àbí wọ́n máa ń gbà yọmúlẹ̀ tìǹẹ̀ àbí yọmúlẹ̀ khamis Ramadan wa ń kọ̀ lájẹ́ yọmúlẹ̀ tìǹẹ̀ kò sí wàhálà. Ramadan ń kọ̀ tún lájọ́ yọmul khamis kò sí wàhálà a sì ti rí i pé ìlànà àtànàbì sallallahu alaihi wasallam onáà ní pé téèyàn kan téèyàn kan bá ti jẹ́rìí pé òun rí oṣù á gba àwẹ̀ Ramadan ṣùgbọ́n o èèyàn kan ò tó o láti fi Ramadan sílẹ̀ o èèyàn méjì ni ó jẹ́rìí pé àwọn arósù tá a fi sun tá a fi ṣe ìtúnu rò wa ìgbà tá a bá bẹ̀rẹ̀ kan ó ti tó ọmọ tá a bá ṣètúnú àwẹ̀ èèyàn méjì náà fẹ́ẹ̀ mọ̀ yàtọ̀ tó àtọ́rí pé ńgbà tá a ti bẹ̀rẹ̀ rọmọbọ́n kò sẹ́ni tó fẹ́ gbàwẹ̀ sá kálukú ní sáà tó rọmọ ẹ̀rí pé inú rẹ̀ ń dùn ní ìsìn torí òun gbé sí jìnnà bàtí tá à ń dáná ní Rajab ti dé o ẹlòmíràn ti máa fa dúró pé kí á ní ṣé ọ á tún yẹ kó tètè dé báyìí ni ẹ̀ ń gbà tó ṣe pé tó ṣe pé kí ni tíṣà àbáǹdó á dé ẹlòmíràn fẹ́ sákòlù wọn á pé tó ọ̀la Ramadan o ẹlòmíì wàhálà ìbànújẹ́ oṣù dórí rẹ̀ kodò táwọn èèyàn ń dunnú sí ó ẹnìkan á sọ pé mo rọ́ọ̀sù tí ò ti torí gbogbo ayé ọ̀fẹ́ ṣe kí ni. Aha àti wọn bá Ramadan náà lọ lọ́wọ́ tó kékeré yẹn kan sọ pé mo rótù ẹ̀túnu rárá o ti dára wa àfẹ́kọ́tá má abẹ́yìn fẹ́kọ́tá torí agbọ́dọ̀ jẹ́ yẹn méjì. nínú lànà anábì sallallahu alayhi wa bá ti sọ́ọ̀mù Ramadan àbí sọ́ọ̀mù míì ó máa tètè sínú ní ìgbà tó ń bá ti ó máa tètè sínú. jẹ́sílẹ̀ ìbáyé wa rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ní ìgbà tí òòrùn bá wọ̀ àwọn èdè tè sínú o wọ́n sọ pé ilé ò tí ì sùn òòrùn ti wọ̀ wọ́n sọ pé ilé ò tí ì sùn ṣé ilẹ̀ sùn ni ká wò ni àbí òòrùn ti wọ̀. Bíríkà Nàbì sallallahu alayhi wasallam ó ní idha aqbala al-laylu minha huna wa gharabat ash-shams faqad aftara as tóòrù bá ti wọlé báyìí tóòrùn sì wọ̀ àjẹpé aláwẹ̀ ti sínú tóorùn bá ti wọ̀ khalas sori ala nabi sallallahu alayhi wa sallam sọ pé la tazalu ummati bi khayr ma ajjalu al-fitra wa akharu as-sahur àlùmọ̀ mi ò níye bẹ́ẹ̀ pẹ̀lú oore o lókun ìgbà tó bá ti kọ́ àwọn máa tètè sínú wọ́n á sì máa lọ́ sáàrì lára wọ́n á máa tètè sínú wọ́n á sì máa lọ́ sáàrì lára eléyìí túmọ̀ sí pé. tó bá ti dájú pé ti wọ̀ kájẹ́tẹ̀ ṣe kí ni kájẹ́tẹ̀ sínú eléyìí jẹ́ ìlànà anabi sallallahu alaihi wasallam ó sì máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò láti máa tètè sínú wa yatasaharu ó máa ń jẹ sààrì ó máa ń jẹ sààrì nítorí pé sààrì á máa ran ni lọ́wọ́ láti jẹ́ káàrò ó mókun nígbà tí máa ṣe nínú sọ́ọ̀mù rọ̀mọ́bánà rẹ̀ anábì sì máa ń sèyàn lójú kòkòrò láti jẹ sàhùr kéré á jẹ òun máa ń lọ lára yóò sùn mọ́gbà tá àlùfáàjà fẹ́ yọ torí pé afẹ́ jẹ́ ni kí ara ó lè mókun láti ṣètọ́lọ̀ àmọ́ bá ti jẹ sàárì láti bí aago kan òru aago méjì ó kanra ojú rẹ̀ ọpọ́n kankankan di lọ́sàn-án nítorí pé téèyàn bá tètè kò sí tàbí ṣùgbọ́n pé bí ó tètè pààyàn ẹ wá wo sàhúrù ànábì sallallahu alaihi wasallam èyí pé oúnjẹ kan tó wúwo lọ títí ni o kí ká kó yẹn sínú ká kọ́ ẹ bàánú rárá oúnjẹ tó wọn náà tíráì rẹ̀ wò ìgbà tí sáàrì rẹ̀ máa jẹ oúnjẹ tó fúyẹ́ tí ò lọ títí kò súnmọ́ kí káwé ó gbọ́ wọn àti bá jẹ oúnjẹ tó wúwo púpọ̀ ó súnmọ́ pé káwọ́ tètè gbọ́ tó bẹ́ẹ̀ ni ló ti jẹ́ pé ń gbà mí mẹ́ta péré ànábì a jẹ́ fún sáàrì mi inú ànábì lódodo àwọn kò tó ọta yín ànábì ó sì máa ń ṣe wá lójú ó máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò pé gbogbo o. dẹ́bínù ní kẹ́ jẹ nígbà tẹ́ bá sínú tá a bá rí dẹ́bínù a jẹ́ pé omi dẹ́bínù tá a bá rí a jẹ́ pé omi a sì ti mà wọn Ànábì sallallahu alayhi wa sallam oní baytun la tamra fihi jiya'un ahluhu gbogbo eléjì ò bá ti sí dẹ̀bínú bẹ́ẹ̀ elébi làwọn ará bẹ̀ eléyìí túmọ̀ sí pé. ẹ̀yẹ ká ní dẹ́bínú lé o kódà kọ́ mọ́ pọ̀ ó sì ń náà àwọn dẹ́bínú àwọn dẹ́bínú tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ nípa rẹ wípé tí èèyàn bá fi lè jẹyọ méje irú rẹ̀ lówùúrọ̀ ọjọ kan kò sí tí lè náà tí ó mú ni so dàbínù yìí orúkọ rẹ̀ nù àjùwà amẹ́tì Madina ó máa ń dúdú báyìí so anábì tí wọn bá jẹ méje rẹ̀ lọ́jọ́ kan gba àṣàṣe ayé yìí kò lè mú yàn so gbogbo orí eléyàn ẹ̀kọ́ onírú rẹ̀ ń lè pàápàá jùlọ àwùjọ tó ń gbé àwùjọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n gbọ́ lọ́ngbọ́ ni àwùjọ bọ́dà mi lóògùn ló máa fọ́ lẹ́yìn àwùjọ bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bù lẹ́sẹ̀ àbí òye wa so. eléyìí àwùjọ gbogbo aláǹgbá ló ń dakùn délẹ̀ ẹ̀ẹ̀mẹ́tì tinu rún wọ́n lè tí ọ̀dakùn délẹ̀ gan kọ́ bínú bá rún so bí àwọn àwùjọ Yorùbá ṣe rí nìyẹn generally àwọn máa rẹ́rìn síra wọn ṣùgbọ́n tinú bẹ́nu wọ́n máa ṣẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde àbí òye wa ara ń tánàbí sallallahu alaihi wasallam ń kọ́ wa ni nínú àwọn nǹkan yẹn ni wọ́n sọ fún lọ́jọ́ àkekèé sàn anábìyẹn tó bá yẹ kó sọ ń tá ní kẹ́ ẹ máa sọ ní àkekèé ìbá ti sàn kí ni nǹkan náà a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq tó bá yẹ kó sọ ni torí wọ́n ní bóun ṣe wọ̀ ńlá àkekèé yẹn sàn anábìyẹn tó bá sọ torí pé wọ́n ní kó sọ mẹ́ta láàrọ̀ kó sọ mẹ́ta àárọ̀ lẹ́sọ̀ ti sọ ti rọ̀ lẹ́yìn inshallah ẹ̀ tí sọ àbí inshallah ẹ̀ sọ torí pé gbogbo ara rẹ náà ni ara rẹ náà you can only deceive yourself you can't deceive others wọn sọ pé sọ nǹkan kan wá sí ọ mo sì ní sọ o mo rò pé yé wa irú rẹ náà ni dẹ́bínù tí wọ́n sọ yẹn wọ́n ń pè ní kíni so torí dẹ́bínù bí máa fi sínú so eléyìí bẹ nínú àánú eléyìí tí ní fún wa tí wọ́n á ní dandan kíládá ó lè bá a pé à kése gbogbo yẹn ló lè rẹ̀ ràn jẹ. ṣùgbọ́n débìnú alhamdulilayi kódà lágbọn ibi tọ́lọ̀ ní ká máa wà níbí báyìí ní nàìjíríà nílẹ̀ ayé ń bí. báàrí débìnú tí ọwọ́n lọ títí tó dáa lọ títí àǹtáǹrì kan jẹ náà sá kódà kó ti kọjọ páálí àǹtáǹrì kan jẹ ó kọ tiẹ̀ náà kọ́ ayọ̀ yẹtẹ làbídù àbí kí lè máa sọ kí ló kọ rẹ̀ débìnú. hàdà hùwà tọ́ọ̀bù àti lè sọ́bẹ̀ kọ́ sọ pé wọ́n ní eléyìí jẹ́ nínú àánú ànábì torí nínú àwọn bẹ́ẹ̀ ní nǹkan tó dùn bí dẹ̀bí ànábì wọn fẹ́ pé ńlá fi tẹ́lẹ̀ wa fẹ́ pé fi tẹ́lẹ̀ wa. tó ìgbà tó jẹ́ pé lóńtọ́ sọnù a mọ̀ pé ọkàn fẹ́ràn tó dùn torí rẹ̀ ọjọ́ ìwé ṣe jẹ́. wọ́n ní inú àǹfààní tó wà fún dẹ́bínú tí ọkọ jẹ́ pàápàá jùlọ ní ìgbà tí kò sí nǹkan kan nínú tẹ́lẹ̀ oníkẹ́tì nǹkan tó dùn bá tẹ́lẹ̀ nú èèyàn yóò ṣínà kí inú tètè yàtọ̀ sí pé adúgbò gbòdẹ̀dí ni wọ́n fi sínú na kò ní rọrùn yọ kan bàjẹ́ so bákan náà wọ́n ní dẹ́bìnù tẹ́rí yẹn ó máa ń jẹ́ kí aró pàápàá jùlọ agbára ríran ní máa ràn ojú so eléyìí ń a sì máa ń pé nínú adùn tó wà ní Madina anabi sallallahu alaihi wasallam ní dàbínù tó dàbínù kún bẹ́ẹ̀ lóríṣiríṣi oúnjẹ lóúnjẹ wọn Ibn al-Qayyim sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láàrin bẹ́ẹ̀ náà ni wọ́n á tún máa fi somi ọbẹ̀ bẹ́ẹ̀ ni dàbínù yẹn ẹ̀fọ́rọ̀ rẹ̀ wà ó dàbí èso wàláì tó máa gbé pákẹ́ẹ̀tì rẹ̀ tó wà nínú pílásítìkì fún ọ tí ì jẹ tán ó tún ẹ̀ mú mi wà wọ́n á pàtó máa rọ gbé sínú fírísà tó tutù sáà sọ á máa sọ sẹ́nu ni ẹlòmíì lè jẹ́ tikóró tikóró so ṣùgbọ́n gbàtà bá rí dẹ́bínù tí wọ́n ní ká mú mi kọ́ wọ́n ní tí bá mọ̀ pé ẹ̀dọ̀ yóò ti gbẹ nígbà tá à ń ṣe sọ́hùn nígbà tá a bá kọ́ mú mi tómi dénú wa ẹ̀dọ̀ òtútù tómi bá sì mú tutù ẹ̀dọ̀ náà yóò tara rẹ̀ ṣàǹfààní tó bá jẹun lẹ́yìn rẹ̀ sẹ́fẹ̀yìn náà mọ̀ pé nínú tó dáa jù fẹ́ni tó bá mọ àti tọ́jú àlàáfíà rẹ̀ ó náà ní ká kọ́kọ́ máa mú mi ká tó jẹun àbí ká jẹun ká tó jẹun ká tó ká tó mú mi. ṣé ká mú mi ká tó jẹun àbí ká jẹun ká tó mú mi. èyí tí wọ́n mọ̀ fàánù rẹ́díò tó ń tanra àwọn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀hún ẹ pé o sómi lákọ̀ọ́kọ́ máa mú ni ká tó jẹun àbójẹ láti <laughs> kí lákọ̀ọ́kọ́ máa mú. ayọ̀ àwọn ní ìwádìí fi kí èèyàn kọ́kọ́ kì í ṣe pé kọ́ ọmọ mú mi bá máa ń jẹun lọ o àmọ́ kò tó kọ́kọ́ mú mi kó tó bẹ̀rẹ̀ sí ni jẹun. tọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tó gbẹ ń gbẹ kò sí tó lè tẹ̀ ń gbẹ rẹ̀ bíi kó mú mi torí ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi síwájú kéèyàn tó jẹun èèyàn mú mi díẹ̀ ní kí ẹ ṣe pé tí ó pọ̀ tí wọ́n mọ àrùn ọ̀ so lẹ́yìn rẹ̀ lèèyàn á jẹun lẹ́yìn rẹ̀ a sì mọ̀ pé àǹfààní ń bẹ nínú omi àǹfààní ń bẹ nínú dẹ̀bínú àwọn àǹfààní mi náà tún bẹ nínú wa wọ́n ní dẹ̀bínú àtomi wọ́n máa jẹ́ kọ́kàn dà ètò ìsìnkú kan mọ́ àyàfà àwọn ẹni tó bá ń kọ́ nípa medical science wọ́n ní dẹ̀bínú àtomi wọ́n máa jẹ́ kí ọkàn gbádùn wọ́n máa jẹ́ kí ọkàn dára but kìí ṣe gbogbo alálẹ̀ mọ́ àbáńtọ́ ń medical science táwọn náà sì mọ̀ dáadáa ilé ìjẹ́bi dá dúró sí lónìí eléyìí fi hàn akpa nabi muhammed sallallahu alayhi wa sallam nínú àánú àti ìkẹrẹ ọkọ wa kájà ni tó ṣe kí tábà sí ramadan kí láà máa rí àbí kàkà ọjọ́ ṣèyí tí wọn á dọ́gba jù nínú súnà yìí ṣe pé tí wọn á ti rósù ń lu kan rírọsù ní fún gbogbo àgbáńlá yìí ètí súnà fi hàn ni pé àwọn ìlú bá jọ agbọ̀nbi tí wọ́n ti rósù yẹn nípa pé bẹ́ẹ̀ ni oṣù tí máa ń lé fún gbogbo wọn bí rósù náà ní fún gbogbo wọn. ọ̀sán àwọn tó jìnnà síbẹ̀ tí wọn ò wà lórí latitude and longitude kan so àjẹ́ pé àwọn náà àwọn wọn dúró de bí rósù tiwọn. tẹ́lẹ̀ ilé ìtọ́dọ́ gbajù nínú súnà ìsìnkú àwọn sọ fún wa pé ńgbà náà ti rósù Saudi o àwa náà ká máa báwẹ̀ lọ ní Nàìjíríà rárá o mo rò pé yọ àǹtírí tá a bá rósù Nàìjíríà Saudi kan ò ní gbáwẹ̀ àbí òye wa so kọ́lá tó máa rọ́ọ̀sù Yaman Saudi ò ní isale o Yaman ìsàlẹ̀ Saudi ló sì so kálukú yóò wá oṣù tó bá sì rí ọgbà àwẹ̀ Ramadan bákan náà a rí i pé nínú ìlànà anábì sallallahu alaihi wa sallam náà ní máa tètè sínú nínú ṣùgbọ́n tètè ti wọ̀ ká sì máa fi dàbínù sínú tá a bá rí gbaná ló èso yòówù ọkàn èso yòówù bí kéèyàn wá máńgò àbí kéèyàn wá kaṣú àbí àgbálùmọ̀ àbí nǹkan míì abọ́sàn sọ à ń wa kọrọ ràn wá lọ lórí àtúgbẹ́sìn ayé dáadáa kó sì ràn wá lọ lórí àti máa àwọn nǹkan tá o kó wá wa ká tó kú kó wa lẹ́yìn ikú wa kó wa ẹ̀ tó aleykum salaam. nígbà tá a padà wá yà á gbé abẹ̀rẹ̀ ọjọ́ lọ́jọ́ tí oṣù wá rí oṣù a rí i pé eléyìí ò sí wàhálà ẹbí náà láti sọ. ètò à ń ṣe lákàkà ẹni pé apàdà rí pé gbósù tó wà lójú sọ́mà ti ṣe rí ẹ̀yẹ káwé wo ti lé kàn sí ètò àwà nù rẹ̀ lónìí sí ètò à ń ṣe ní sọ́ọ̀mù lákàní àbí ń tá a rí lójú sọ́mà sọ́ọ̀mù tá à ń ṣe lákàn náà. aleykum salaam. àwọn. Ah náà láti sọ nǹkan bá ti sẹ mọ́tò máa béèrè náà gbàtí ìsìnkọ́ bọ́ lẹ́nu wa màmá sọ náà ni gbàtí ìwọ ọ̀gbọ́ dáadáa náà. Aleykum salaam. oúnjẹ ẹ̀ ń ṣe sọ láti lọ oúnjẹ máa ń jáde látọ̀nà fún rẹ̀ tó ń gbé mì ń pọ̀ náà ni oúnjẹ èèpọ̀ èèpọ̀ ń jáde ó tún padà jíjáde tí ń jáde ni kéèyàn fìlẹ̀ èèyàn ń tẹ̀sẹ̀ lọ́nà ọ̀fun so nínú ìdájọ́ ẹ̀ tí ìwé àti ìṣèwọ ló ń pè é tó o bá ti pè nǹkan kò sí tó sáwẹ̀ rẹ̀ kò sí tó ṣe sọ́láàtì rẹ̀ àmọ́ tó wá pé èèyàn lè èèyàn mọ bó ń ṣe ń kúṣe ara rẹ̀ tí nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ títí ń filẹ̀ sọláàtì rẹ̀ bàjẹ́ eléyìí jẹ́ bẹ́ẹ̀ sísè àmọ́ tí nǹkan yẹn bá jáde síyàn lẹ́nu síyàn tún á dá padà sọláàtì ti bàjẹ́ náà àríkùsọ̀rọ̀ brother brother ṣe ìpele ọmọ ìpele kàwárì gbogbo ọ̀sẹ̀ kan. àwọn. àti ṣe ìpàdé ìlú uh-huh. ṣe pé ìpele wọn ṣe pé àkídà wọn àkídà kàwárì. Hmm, àwọn ìfẹ́ kéèyàn máa ṣerú àwọn béèrè báwọn àwọn ìfẹ́ kéèyàn máa ṣerú àwọn béèrè báwọn hmm. sọ̀tọ́rí pé dẹ́rẹ́ aṣerú béèrè ẹ̀ kàn sọ adá láì ní sẹ́ẹ̀dì. àwọn òsì fẹ́ kẹ́nìkan sọ adala ẹni ó sì lè sọ wájú náà àríkùsọ. ó béèrè fáwọn èèyàn àwọn tó sọ báyìí báyìí báyìí kí ni ìpìlẹ̀ wọn mo rò pé yíyọ ètò kó máa dápọ̀ jàmá kan jàmá kan ká ó síbi ká máa dápọ̀ jàmá jàmá à ń kọ́yàn lẹ́sìn Islam tó wà lórí píríncípù kìtàbù ọ̀sùnà àbí òye wa wọ́n wá fẹ́ béèrè àwọn kan ní ìsọ kí ni ọ́ríjì wọn táwọn kí lèèyàn sáǹfààní yìí ṣe kókó aṣọ pé Ikhwanul Muslimin ní tí ọ́ríjì wọn ni Khawarij owó lọ́jọ́ ra wọn bẹ̀ yìí ṣe ọ́ríjì wọn ni Khawarij naam aleykum salaam. àmọ́ àwọn takfiriya kọ́ríjì tí wọ́n á ní kí ni Khawarij takfiriya àwọn tí wọ́n máa ń pè yàn kèfèrí àwọn sálàfù tí wọ́n á ní dání Khawarij.

nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ pé tí wọ́n ti rọ́ṣù nílùú kan rírì ni fún gbogbo èèyàn àbí òye wa ṣùgbọ́n àwọn èèyàn èlò fún yẹn apply rẹ̀ tẹ́yìn bá apply rẹ̀ ẹlòmíì on the contrary kò ní apply rẹ̀ so nítorí ẹ̀ tẹ́ bá lò náà ẹ̀sẹ̀ lọ náà aleykum salaam. ẹ lè rí ẹ lè rí oṣù wo lẹ lè rí lóru ó ní táwọn lè rọ́ṣù lọ́wọ́ òru after ẹ lè rí láíláí. oṣù tẹ bá fẹ́ rọṣù ní kété tóòrùn wọ̀ kò sì ní kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún sígbà tóòrùn wọ̀ tòṣẹ́ mọ̀ pé jàkadì ni ìgbà tẹ́lẹ̀ rí nu lẹ́yìn rẹ̀ gbogbo ń tẹ́ bá lẹ́ rí kèso sùn náà kẹlẹ́ mi ò béèrè béèrè táwọn òwò yẹn ṣé bí àwọn táwọn láwọn òwò yẹn àbí kọ́ńtì àbí àwọn ìlú táwọn òwò yẹn láti mọ̀ pé ìlú wa báyìí wà ṣe lóṣù ṣé odidi ìlú bíi nàìjíríà làgbà yóò. aha tábà ti sọ pé wọ́n rọ́ọ̀sù nísìnyí nàìjíríà ti kọ́ńtì ìtọ́dọ̀gba ni kí tábà ti rọ́ọ̀sù níbikíbi nàìjíríà yìí rírọ́ọ̀sù ni fún gbogbo nàìjíríà eléyàn làlàáfíà mbẹ̀mbẹ̀ kí ilẹ̀ yorùbá ìlú kan Aa, ah, ah. eléyìí nǹkan là ń sọ tó máa ti rósù níbikíbi tágbọn rí níjẹ̀ṣà rí rósù ní fara kánò àbí òye wa tágbọn rí oṣù yẹn ní dẹ́lẹ́ rí rósù ní fún ara bàdágìrì níbi àmà dẹ́lẹ́ gbàtẹ́ ẹ̀ kankan náà kẹ́lẹ́ mi ò béèrè kọtọ torí pé lórí sọláàt adùn dẹbínú ni ọmọ ńlá azùmọ̀ kí táwọn máa ṣe sọláàt tá ńlá tẹ̀rẹ̀ bọ̀ ńkọ́ àní sọláàt náà irú rẹ̀ sì máa ń ṣẹlẹ̀ pọ̀ ìbéèrè tó pàtàkì ni ẹ̀ríkẹ́ lómi ó ti gbàgbé dẹbínú tó jẹun ó sì ṣẹ́kù lẹ́yìn ó ṣẹ́kù lọ́nà ọ̀fun ó ṣẹ́kù lẹ́nu yóò tún máa lá ni lórí sọláàt

rírọ́ọ̀sù ni fún gbogbo àgbáńlá yìí mo rò pé yé wa based on that yìí Saudi special tó máa rí ní Misra náà pé ni fún wa àbí òye wa tó máa rí Mauritania àjẹ́ ni fún wa torí pé tẹ́yìn sọ pé Saudi Saudi gbígbà tí ẹlòmíín wò pé ibẹ̀ yẹn torí tó bá ń pè bẹ̀ yẹn a ní pígbà tí ẹ̀yàn kí sọ̀láàtì lè ṣá làwọn ò tí ì ṣe yìí àwọn ti gbàgbé kó àwọn ti sọ̀láàtì lè ṣá. pọ̀tílẹ̀ yóò túmọ̀ sí kéésà ọdí kọjá mọ̀ kankan a ah, ọjà máa púpọ̀ nípa ẹ̀sìn Islam kódà tíyẹn bá ní òun kọyàn Saudi kéré bí eégún bá dàn ò yóò déyàn ẹ wàláì ẹ wàláì nípa ẹ̀sìn Islam yìí o gbégun bá dán o yóò déèyàn sọ ṣùgbọ́n tó fi mú wa ní pé torípé wọ́n ti ṣèpàdé rí ní ní Jeddah àbí ní Mẹ́kà Majma' al-Fiqh al-Islami sẹ́pẹ́ gbogbo àwọn afá ìsìn Islam àgbáńlá yìí wá wípé ọ̀rọ̀ arósù arósù ń dá wàhálà lẹ̀ kí ni gan-an ẹni kí gbogbo àwọn ìjọba ìsìn Islam ọmọ àlò nítẹnu gbogbo wọn sì kò lé lórí lẹ́yìn tí wọ́n debate àwọn ẹlòmíràn faramọ́ but majority ni pé gbogbo àyè kọ̀ọ̀kan àtàwọn àyè tó bá jọ bẹ́ẹ̀ pẹ̀lú rírí oṣù tiwọn rò pé iye torí kẹ́sì islam kì í kà sí bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ máa ṣe emotionally ẹ̀ ṣe tẹ́ máa rúṣun sáàtì kò tí tó ni mo rò pé iye wa ìwádìí ìwádìí ìmọ̀ nìyẹn kì í ṣe rubbish. ìlú èkejì wọn ni tí a bá bá ìmọ̀mù ní ìjọba a wá ń ṣe ìlésì pé ṣé gbogbo fún ọ̀yàn ṣàbáàgò fún ọ̀yàn àbí àbá kẹ́ni wá tún wákàtí. ok ṣé ń wo pé báyìí mọ̀mù ti gbórí òkè kó wọn tó rò kó o àwọn yóò tún rákà yẹn mú àná ẹni tí máa ń ṣe èméjì torí pé èméjì ti bá òun yóò forí kanlẹ̀ kó tó sálámù ṣé ìmáàmù ti gborí òkè kí n tó rúkọ àbí ò ti gborí òkè sẹ́wọ̀n pé máa ń ṣẹlẹ̀ sọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ wàá mú rákà kan wá ṣùgbọ́n wàá forí kanlẹ̀ kó tó sálámù náà aleykum salaam. nípa kí helicopter àbí telescope tá a lè máa fi wá oṣù kò sí tó burú mbẹ nítorí pé àwọn kan ràn wá lọ láti rí ni tó bá lé wọn ò lè mú lé tí ò bá lé sáwọn lọlá oṣù ò lé pọ̀ bá gun bàálù f sixteen f fourteen f ò lè rí nǹkan kan àmọ́ tó bá lé ńlọ lè rí. gbogbo tẹlifíkópù kọ lọ gorí àpáta tó ga jù kò pé kò rírọ bí ọba sí nǹkan kan mẹ tó bá wà ń bẹ òun kàn ọ lọ ni àwọn olùmọ̀ọ́ sọ pé torí pé ó lè mú kí nǹkan tó jìnnà súnmọ́ tó bá lo tẹlifíkópù yóò mú kí n tó súnmọ́ ó kéré òun ó lè ọba lé rí nǹkan kan lè rí nǹkan kan torí ẹ̀ kò burúkú torí pé kò lè pé kárí tí ò sí nítorí wà náà ni ó jẹ́ kárí náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك